ó ṣeéṣe kí pásítọ̀ ẹ máa tàn ẹ jẹ wípé ọba Solomoni ò fowó ni ẹ ọba Solomoni wo ló ń gbọ́rọ̀ ẹ ọba Solomoni tó yẹ pé ó mu ọtí ka yìí fún First Timothy ló máa kà fún o jẹ́ kí fúnra mi kà First Timothy jẹ́ kí lọ sí jẹ́ ká gbọ́ ọ̀kan tí First Timothy wí ọtí tí mo ń mu yìí bíbélì tó gbè mí lẹ́yìn pé kí n máa mu ọtí jẹ́ kí n lọ kà fún ẹ torí mo mọ̀ pé pásítọ̀ ẹ máa sọ pé ẹ má gbọ́rọ̀ má nìyẹn ọ̀rọ̀ fowó ló ń sọ má nà ọlọ́tí yẹn jẹ́ kí kọ́kọ́ bá àkàrà mi pẹ̀lú bíbélì náà pẹ̀lú ọtí tí mo ń mu yìí. Hmm. ìka gbọ́ ọ̀hún bíbélì sọ nípa ọtí yẹn go back to first Timothy first timothy bíbélì dà hmm. orí fóònù má ti ka first timothy first timothy first timothy chapter five verse twenty-three ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tó sọ ẹ paste ẹ sí comment section o ẹ paste ẹ sí comment section káwọn tí ò gbọ́ yìí yorùbá network òfò wo lélẹ́yìí wetin happen about network kí sell ṣẹlẹ̀ a network ah network ma network ma bà iṣẹ́ alẹ́ yìí jẹ́ network ma padà bà iṣẹ́ alẹ́ yìí jẹ́ can you hear me can you hear me you dey you dey hear me you people dey hear me. You people, they hear me. Okay, now. First Timothy chapter 5, verse 23 says, ẹ̀kọ́ lóyìnbó síbí yìí o kò lè gbọ́ o ọtí tí mo ń mu yìí bíbélì tó sọ pé kí n mu ọtí òun ni mo fẹ́ kà fún yín yìí o first timothy chapter five verse twenty three six ká. má ṣe mu omi nìkan. don't drink water only let me interpret má ṣe mu omi nìkan. ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nínú nítorí inú rẹ. máa lo wáìnì díẹ̀ torí inú ẹ. Eh àìlera rẹ ìgbàkúgbà. àti torí ti àìlera rẹ ìgbàkúgbà bíbélì ló ní ká mú. tàbá wa rẹni tó ń fi bíbélì tàn jẹ kàbí wọn fẹsẹ̀ tàn jẹ tọ́lọ́ pé kó má gbádùn ìgbésí ayé ẹ̀ tiẹ̀ bá ẹ kò kan èmi èmi máa gbádùn kú ni èmi ò kì í ṣe ẹrú ẹ̀sìn ìyẹn wọn àná o bíbélì kan nìyẹn o bíbélì kejì tó tún gbè mí oníwàásù orí kẹsàn-án ẹsẹ̀ keje kí lèèyàn tó wí. máa bá tirẹ̀ lọ. máa bá tirẹ̀ lọ o. máa fi ayọ̀ jẹ oúnjẹ rẹ. máa fi ayọ̀ jẹ oúnjẹ rẹ. kí o sì máa fi inú dídùn mu ọtí wáìnì rẹ. máa fi inú dídùn mu ọtí wáìnì ẹ. nítorí pé ọlọ́run tẹ́wọ́ gba iṣẹ́ rẹ nísinsìnyí. torí báyìí báyìí ọlọ́run ti tẹ́wọ́ gba iṣẹ́ mi ọlọ́run ló ní ká ṣe fàájì ẹ̀yin èèyàn wòye ẹ má yẹ kó sọ yín di gìẹ̀lẹ̀ ẹ ṣe fàájì yìí ẹ kó ọtí síta yẹ ká ṣe fàájì àmupara ni ò dáa àmupara ni ò dáa ṣé wọ́n gbọ́ mi àbí wọ́n ò gbọ́ mi are you hear me?